aládùúrà, aládùúrà, aládùúrà. Aládùúrà means prayer based. Aládùúrà means prayer based. À ń sọ̀rọ̀ nípa àwọn ìjọ aládùúrà. À ń sọ̀rọ̀ nípa àwọn ìjọ aládùúrà.